في رك منشور والبيت المعمور والسقف المرفوع خيرا عليه كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثير ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم فذكر فما أن فبنعمة ربك بكامل ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم تسألهم أجرا فهم من مغرم مفتلون أم عندهم الغيب فهم يكتبون أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون أم لهم إله غير الله سبحان الله عما يشركون وإن يروا كفا من السماء ساقطا يقولوا سحاب مركوب فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تكون ومن الليل فسبحه وإدبار النجوم الحمد لله نحمده ونستعينه ونستغفره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 صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقول لكم الله وبركاته atọ́rọ àlékún ìkẹ́ àlékún àsàlátúfà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ba tútúkádàra orílẹ̀ ńláńlá látara olóòrùsá Ramadan wíwọlé oṣù albarka oṣù kẹ́ oṣù ìkórè dáadáa ọlọ́wọ́ba tó ṣàánú wa ó kára mẹ́rin tí ó tún gbà Ramadan àánú kan tó tóbi tó lówó lórí púpọ̀ tí kò ṣe fowó rà ó náà lè kẹ́rọ Ramadan kó bá ẹ̀dá láyé pàápàá jùlọ ẹni tó jẹ́ mùsùlùmí pàápàá jùlọ ẹni tí ó mọ pàtàkì Ramadan oríire lánàá ìní ó jẹ́ tí Ramadan ló bá ń nítorí pé ó fún ẹ̀mí àǹfààní àwọn iṣẹ́ olóore téèyàn ò lè ṣe kí ọ̀làbòrò ọ̀gá nínú àwọn iṣẹ́ olóore yẹ onáwà ní ikẹ́ pàtàkì nínú nǹkan ọba torí ẹ̀ gbé ọmọdánù kalẹ̀ àti nǹkan ọba kìkan ọmọdánù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó gbé ọmọdánù kalẹ̀ látara sísọ Al-Qur'an nínú òṣèlú ọlọ́pàá subhanahu wa ta'ala ó kí Ramadan ma Al-Qur'an bó ṣe kí Al-Qur'an ọrụ mọ́ Ramadan gbogbo ẹnikẹ́ni ọlọ́ọ̀bá tó bá wá sàánú fún tó bá jẹ́ ẹni tí Al-Qur'an tó tóbi lọ́kàn rẹ̀ tó tóbi ní ẹ̀mí rẹ̀ tó tóbi lójú ẹ̀ àwọn ẹni báyìí tí Ramadan bá wọ́n máa ń ẹ̀rì kan wípé ìpìlẹ̀ ìfìfìrá ìfìfìrá àtìkùrán pọ̀tìláwà tìkùrán ó náà ni wípé afẹ́ta kùránì afẹ́tọ̀ ó sọ wípé ìpìlẹ̀ náà ni wípé ó mọ̀ ìyá àkọ́nlómi sọ́lá ó mọ̀ ìyá ju ọjọ́ mẹ́ta lọ nígbà tó wọ́n fẹ́ta kùránì yẹ̀ni wípé kí kùránì wa ní kíkà ìfásitì àtìlẹ́gbẹ́ ó mọ̀ ìyá ju ọjọ́ mẹ́ta lọ àwọn mímọ̀ sọ wípé ààbá fi wọ́n rí rọ̀mọ̀mọ̀ ilé ìtaàbọ̀ rí tí ò bá tí ọmọdọ́ wọ́n rúgbọ́n ọmọdọ́ mọ́sùn mọ́sùn òun tí ẹ̀ àárí àwọn tọ́lọ̀kà ọ̀sán yóò ka kùnrin ló dídí kan yóò ka kúrò àwọn ìbá oníkẹ́rẹ́ yẹ́kùnbọ̀ kùrán yúrọ̀ àti ìwà àdúrà iná ń parí kùrán òṣìṣẹ́ kan nígbà káà ẹ̀rù wípé èyí tó sọ tó ṣe ìrọ́jọ láàrin ọ̀dọ́ ìyẹn tó rí pé ọlá tó ń bẹ fọ́túlò ọ̀fọ̀dọ́ ìlú zamariya ọlá tó ń bẹ fún àsìkò rọ̀mọ̀dọ́rọ̀ kẹ́lẹ́ wọ́n jẹ́ pé fọ̀dánì máa bẹ̀rẹ̀ náà fún makáàlì lọ́jọ́ kẹ́ wà náà haram maki àbí haram madani alimuhim ló lọ rí pé èyí máa ń sori ire púpọ̀ nínú Ramadan ṣé èèyàn bá jẹ́ àìní tí Kùránì òtòbí lọ́dọ̀ rẹ̀ nítorí pé nínú nǹkan tó lọ́ba Allah subhanahu wa ta'ala tó kì máa Ramadan kò rà Kùránì ìlú jẹ́ pé àǹfààní ńláńlá ìlú jẹ́ fún mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó jẹ́

tóun náà tún kà á bá wa náà kò ká fún wa lásán ó tún ṣàlàyé ìtumọ̀ rẹ̀ lílò rẹ̀ ìtọ́kasí rẹ̀ ìmọ̀nà tó wà mẹ́ àmìsọ̀lá òsánà àmìsọ̀lá ìfọ̀wà wọn bá àtàlẹ́kù kẹ́ bá wọn àtàlẹ́kù kẹ́ fún àdínábì náà àwọn ará lé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti ìgbẹ̀gbẹ̀gbẹ̀

jẹ́kọ̀ máa lékó máa ti bá ní fún wọn ní àtìgbàtọ́ tó dáa bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run ọba nínú wọn ọlọ́run bá ti fi àjẹ́ náà onílára bá ní kò sì lè jẹ́ fún wọn èyí náà àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣé olóore báwa ká sára sọ́ra pọ̀tò ìdíáríyá ara sàárà ilé ìtọ́nsà pa àtúbọ̀ fún wọn lọ́rọ̀ àwọn ọdún tayà ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ náà ni gbogbo mùsùlùmí lápapọ̀ àwọn tí wọ́n bẹ láyé nínú wọn àbáwọn tí ò sí láyé ọlọ́run ọkùnrin sàrà ìforíjì wá ó ráhùnmọ́tí ìwọ̀wọ̀ àmọ̀rọ̀hìn pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́wọ́lá a mọ̀ bẹ̀rẹ̀ tẹ̀síwá ti ọdún yìí ọdún 1447 lẹ́yìn ìjírà lẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ìmọ̀kàtà àti ẹ̀mọ̀rìnà gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ó ti sáájú nínú mọ̀kọ́ wa a ti ṣàlàyé ìfọ́dìdìmọ̀lá látara àwọn ọlọ́run àti sàlàyé jùsù mẹ́ta èyí tó gbẹ̀yìn nínú ọ̀pọ̀ àì tó jẹ́ jùsù mọ́dá jùsù àmọ́ jùsù tàbáwọ́ jùsù mọ́dá jùsù pàdé sẹ́mi àmọ́ ọ̀hún بإذن الله تعالى عبد صلاحية فاتحة منها يتوافق بابا أو دروس غيره سورة البقرة حتم باهم في تدبر واحد أترى به تدبر واحد في البقرة بإذن الله تعالى àmọ̀ onígbẹ̀rẹ̀ lọ́wọ́ ìgbàn onígbẹ̀rẹ̀ lọ́wọ́ rá àmọ̀ pé iṣẹ́ àwọn ọ̀rọ̀ ọlọ́pọ̀ aláfààní táàmùkúra iṣẹ́ àwọn ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ọmọ sùhánù wàtàhálà ayọ̀ ìzúkọ̀dà طول العمر على طاعته في صحة وعافية وسداد برحمته وهو أرحم الراحمين حتى لا بأس في أكتب جزء عمة أكتب جزء تبارك تكتب جزء تبارك بعد ما جزء المجادلة ومن جزء قد سمع الله أكتب جزء nínú eré ìtókà òun náà ní jízo fàmà ọ̀tọ̀ ọmọ ń pè jízo mọ́lá àwọn afọ́ onímọ̀ tẹ̀síẹ̀ tán tó bá fi hàn wọ́n ní àjíjá al-Qur'an bí wọ́n ṣe pé al-Qur'an wọ́n pè ní títí ìpè tafsiriya títí tafsir látara àwọn kẹlmẹ́ẹ̀sì tó bẹ̀rẹ̀ júzù kọ̀ọ̀kan oyelúṣe ilé ẹ̀họ́ yóò fún ìyàn náà fà ní ìhá àti mọ̀wádá bákanáà yóò fún ìyàn náà fà ní tàbíọ́sùn báyìí àyà báwọn àyà wọ́n ti mọ́sùn pẹ̀lú ra wọn lápẹ̀lú oníṣẹ́ júzù ẹlẹ́ẹ̀kejì ní bá bá mọ́sùnmọ́lá tàyàkúrú sùfàá tó bá gbogbo ìbẹ̀rẹ̀ júzù ọ̀kọ̀ọ̀fẹ́ ìwọ̀n fi sàmà rẹ̀ alùpàfà ìdàtọ̀wádà غير الواضحة إذا جزء إليه تابع كاري والنقاط بالجزء هذا فأنا قال فما تطبقون وهذه من سورة الداريات إلى ماذا؟ إلى سورة الحديد تبارك قال فما خطبكم من صدق الداريات فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إذا إليه بلا جزء إليه يوجد جزء ألا 27 ألا كيجد ألا كتحمل الله jùzò ẹlẹ́ẹ̀kẹtàdé ní ọgbọ̀n ìgbẹ̀gbẹ̀ ọdún tó hàn dání káàkùkù àárín wa sí a fi ìbẹ̀rẹ̀ yẹn lẹ̀ ìṣọ̀rọ̀ ràmẹ́ fún bàbá bá débi dàríyà á kó yẹ papọ̀ tó túrọ́tù túrọ̀ olùtẹ̀síwọ̀ wa ìrọ̀mọ̀bọ́n tọdún ní ìyí ó ti máa bẹ̀rẹ̀ lẹ́ni tó ń gbára lọ́wọ́ tó sì ń wá ìrànlọ́wọ́ rẹ̀ lérí ìṣègùnlẹ́ lórí àwọn òṣùn ọ̀rọ̀ kí a máa ta Qur'an a máa jókòó ìjókòó àgbàrúkà báyìí nínú orílẹ̀ ńlá ni òfin nítorí ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ọ̀tàrà ó tún fún wa ní àǹfààní láti máa ka ọ̀rọ̀ ọlọ́run síra wa létí tí a tún máa jọ wá wo ìtumọ̀ àlàyé eléyìí tí àwọn àǹfààní wọn ti kọ́ rẹ̀ eléyìí nínú àwùjọ tí mùsùlùmí ò gbúdọ̀ ti wára rẹ̀ sí pàápàá jùlọ lóṣù ọ̀gbọ̀n ìjókòó tó ní àgbàtà púpọ̀ òun ni ìjókòó àti òjò nígbà tó tẹ̀lé tó ní àgbàtà púpọ̀ òjò pàápàá jùlọ nínú oṣù àgbàtà tó ní pé kòrò àwọn àwọn ọmọ ọmọ ìsọlá àwọn ìsọlá ó yàtọ̀ sí pé kákàtà kákà ká àlàyé ẹ̀ òun ni yóò jẹ́ kí lílò rẹ̀ kúrò wá lọ́wọ́ wọ́n tún tàbí ẹgbẹ̀ yìí ju kí a máa ta ọ̀rọ̀ àwọn àfá tí wọ́n ti tó ọ̀pọ̀ àánì àbí àbí ìdíkàrí sọ̀lọ́rọ̀ sọ́lá ló bá lè tú ọ̀pọ̀ àánì ìyẹn lọ́pàá tó lapa lẹ́yìn àwọn ẹni rẹ̀ ìdá àtàkùn sọ̀hárà àbí àwọn sọ̀hárà nítorí kí

tó jẹ́ pé tẹ bá rí ẹnìkan ẹkùn oṣù ọ̀rọ̀bọ̀n tí ò ní ìjókòó tẹ̀síl tí lọ ẹsọ fẹ́ ni ẹ pé orí kòrò àlìmọ́wà ṣáàfì lọ fún ọ̀dọ́ tààrà nígbà tó bá ṣàlàyé tó bá ròyìn irú jókòó àlùbáríkà báyẹ̀ olùwà fún irú jẹ́ ní sí láàyò bá ń lọ àdí ètò láàyò bá ń lọ àdí ètò وتزداد تزداد فيه تجملا وتزداد تزداد فيه تجملا تزداد فيه تجملا اليوم شاطب رحمه الله لا يمل حديثه وتردعته تزدا يفيه تجملا وتردعته تزداد فيه تجملا تزداد فيه تجملا Àwọn ìṣàtìwò ẹgbẹ̀rún wa, ó ròyìn ìjókòó àtàkìsí ẹ̀ ìjókòó alkohol pé ó wà wá àwọn rẹ̀ fún ìjókòó tẹ̀sílẹ̀ láti àwọn iṣẹ́ ọmọ bá Àwọn ọmọ ìṣẹ́ àti ìjọ kọ́ ìrùjẹ̀ ní ó ìjókòó tó dáa tó lóore jù ọ̀rẹ́ ìjẹ̀ ibi tẹ́yẹ̀ wà tí ó jọ jókòó bàbá àpòkàrí ìjọsí àpàrí ìjọsí láàrín wọn lọ hadith àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ mẹ́ kìí sú yẹn torí ọ̀rọ̀ ta ìjọba ọmọ Wàtàrùn-ún yẹ̀ sí dáadùn bí ìtajà mú akẹ́kọ̀ọ́ ìmọ̀ ọ̀rọ̀ tàbí kéèyàn máa lọ ọmọ ẹgbọ̀ ọmọ ẹlọ ọmọ ẹgbọ̀ yà ní ìpààrà ọ̀rọ̀ ọlọ́wọ́ bá yẹ ìpààrà ìjókòó kùránì yẹ ìpààrà ìwà níwà àjọ kùránì yẹ yẹ̀záàdù ìyí ìtàjàmúra yóò tún lè fún ní ẹwà létí rẹ̀ ẹ rí pé àkùránì tí ẹ bá ń kà tí ẹ bá ń kà ó sì lè mọ adùn rẹ̀ lọ gbọ́tẹ̀ sí rẹ̀ Bàbá ìyàwó lọ gbọ́ tẹ̀síìrì tó ń kà ẹ̀, ìtò ọ̀há ẹ̀ lọ gbọ́ tẹ̀síìrì rẹ̀. Yẹ̀zdáàrù fi yí ẹjọ́ àgbọ́lá. Yóò lè ọkú ní ìfẹ́ àyà tó ń kà ẹ̀. Yóò lè ọkú ní ìfẹ́ súrà tó ń kà ẹ̀. Ó rí ẹwà sí ibẹ̀ níbi gíní nírú ìjókòó àlùbáríkà ẹ̀ kó kára rà lọ́wọ́ abdullahi ọba buhari wa ta'ala èyí àwọn ṣàfihàn ìkìlọ̀ ìfẹsẹ̀ fúdọ̀ bí wípé wà fáyé òjẹ̀ ní sí ẹ̀ láàyò máa ń lọ àyè ètò pàtàkì يحدثه فتزداده يزداد فيه تجملا فتزداده يزداد فيه تجملا Tòtẹ́kù bá gbé ọmọ fọ́ ọ́lẹ̀ pé àpàlọ́mọ ìwọ́nu. Àbọ̀bábọ̀ ọ̀gbọ́n tẹ̀kí ní ẹgbẹ́ ìjọ súnmọ̀ tó ìjọ súnmọ̀ sọ pé wà pa irú jẹ́ ní ìṣe láyé máa ń lọ hàdí ìtò wà sáré dáadò lè rí dáa. العبد فيه تجمدا وتودد يزداد فيه تجملا وخير جليس لا يمل حديثه وتودد يزداد فيه تجملا وتودد يزداد فيه تجملا أما ولا خبر الإمام الشافعي رحمه الله تعالى أترى به عم بيريت ثم هو لما بعد دعوة هو لما بعد وبطم رسول الله نسوة الطور ربنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا والطور وكتاب مسطور في رق مشروع والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسكور في رك منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له دافع عبر القرآن بل هو سبحان الله بها الله سبحانه وتعالى قول نبي أبو الشيطان أنت الله بها هذا دعوة قلت بنسي الله بها قل نبي لطفي قول كاي اسم ونريك الله بها بطل لكم ثم على يرى الله بنا بل أمرك الله الرحمن الرحيم سورة الطول سورة مكية سورة الطور سورة مكية أتسارى ìtumọ̀ ìta àgbàrúrò pẹ̀lú mọ̀kíyà tàbátà tó sọ̀rọ̀ àgbàjẹ́ mọ̀kíyà ó náà ni àwọn súwà tó sọ̀kalẹ̀ fún àwọn ìsọ̀lọ́wọ́ àlọ́sọ́lá lọ́wọ́ bẹ̀rẹ̀ ìsìláàmù nígbà tí ànábì òbí ìṣe ìjírá láti Mẹ́kà lọ sí àwọn súwà ilé ìtọ́wọ́ ọba aláàbò àwọn tààrà ó sọ̀kalẹ̀ ní ilẹ̀ islam láti ní sóra àfihàn bákan náà àwọn onímọ̀ ọ̀húnmọ̀ ọba tààrà wọ́n ta bá wo sọ́ọ̀tù tóòrò dáadáa a rí wípé wọ́n gbé sọ́ọ̀tù tóòrò mùbáṣàlátà bàádá sọ́ọ̀tù bàdá àzáríyà lẹ́yìn ìgbà tí wọ́n mú sọ́ọ̀tù zàríyà wọ́n parí ẹ̀ òun ni sọ́ọ̀tù tóòrò ìlú tẹ̀lé gẹ́lẹ́bà tí wọ́n sọ kí ni mùnásábà peter c bisuwa kí ni àjọṣepọ̀ tó ń bẹ láàrin súrà méjì tó tó tẹ̀léra wọn ó ti di ìmọ̀kẹ́ àwọn onímọ̀ ọ̀hún lọ nínú mọ̀tẹ̀síẹ̀ wọ́n ṣàgbéyẹ̀wò pé àyà báyìí sí àyà báyìí kí ló tó ń bẹ láàrin súrà ọmọ mọ jáde fún wa pé mẹ́rin fọ́sílẹ̀ tẹ̀rẹ̀ sí ìbẹ̀rẹ̀ fún àán nípa tí ọ̀pọ̀ àán ó tò papọ̀ nítò tí ó lábùkù kẹsẹ̀ ètò ẹ̀kọ́ wà níwájú náà wájú ètò ẹ̀kọ́ wà lẹ́yìn wà lẹ́yìn wọ́n ní sọ́ọ̀tù zàríyà tàbá wo sọ́ọ̀tù zàríyà pẹ̀lú sọ́ọ̀tù tó ọ́ á rí wípé báyìí nà وفتكون ماذا التشابه في المطلعي والمقطع àjọṣepọ̀ ìjọra ẹni ó ń bẹ láàrin súrà méjèèjì níbi mọ́túlá òun wa àti mọ́túlá mọ́túlá bẹ̀rẹ̀ mọ́túlá ìṣòro ìṣòro kí la gbà lọ́rọ̀ pẹ̀lú àlùmọ́túlá náà kò àlùmọ́túlá ó náà ìbẹ̀rẹ̀ súrà wàhálì ìdàlágbà àkọ́kọ́ ìgbé àlùmọ́tòlá ìparí súrà òun jẹ́ àlùmọ́tòlá àwọn mí sọ pé àlùmọ́tòlá òun àyà tó kú là ìṣúra àyà alákọ̀ọ́kọ́ nínú súrà àwọn mẹ́tọ̀ sí wọ́n máa ń ṣe ìrònú tó jìnlẹ̀ àtiwádìí nípa àyà alákọ̀ọ́kọ́ nínú súrà tàbí àwọn àyà àkọ́kọ́ nínú súrà ó máa ń fún wọn ní alábí tí wọ́n bá pàdé nínú sọ́ra gẹ́gẹ́ bí ágbẹ̀mẹ̀ká bí ìsọ́dọ̀gbò tàwọn lórí so alimọ́tòrà níbi ìbẹ̀rẹ̀ súrà àti níbi ìparí súrà alimọ́tòrà wọ́lá wàlmọ́tò alimọ́tòrà rí wọ́lá so mọ́tòrà bìrẹ̀ àti sọ́ra àrẹ̀ àti ìgbà mẹ́rin ni wọ́n lọ sọ wípé

wọ́n tàbá wo súnmọ́tù dáadáa àmá subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ nípa àwọn àmùtàkìn ọlọ́wọ́ wá sọ̀rọ̀ ní àmùtàkìn náà fi jẹ̀yà ó sọ̀rọ̀ mùtàkìn ní dáadáa ó sọ̀rọ̀ mùtàkìn ní sọ̀rọ̀tò àti pé wọ́n papọ̀ lọ́dún kàṣáàbò níbi tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ àwọn olùpariwo náà àti

tọ́fìjọ kẹ́gbẹ́ tí wọ́n dùn àwọn ní orí ẹ̀dẹ́gbẹ́ àlàkọ̀ ń bẹ láàrin mọ́túlà àti mọ́kútọ̀ sọ́rọ́tù zàríyá bàbáyá kí náà fà nípa ń fi àlùmọ́túlà wọ̀n mọ́kútọ̀ ọ̀fin àǹfààní ẹ̀dá rẹ̀ wípé a fi mọ kí ni mọ̀wùdú òṣù àjẹjẹ kí ni sùúrù àjẹjẹ kí ló dání lórí àwọn ọ̀rọ̀ owó òṣù sùúrù ló fẹ́ yọjú fún bàbá wa ní lójú àgbà mọ́túnláwò rẹ̀ àti mọ́kọ̀ rẹ̀ jọra á mọ̀ ẹgbẹ́ tàbí mẹ́rin ní kí wọn ìmọ̀rọ̀ àgbẹ̀gbẹ́ àfijọ́ ó ń bẹ nínú púpọ̀ ọ̀rọ̀ ilé tí a bá sọ àrùn ọ̀tà ara tí ọlọ́run bá fẹ́ sọ ọ́ fún wa yẹn ló fà á tó jẹ́ pé àwọn àfọwọ́sí ọ̀tẹ̀sí wọ́n èé fi ọ̀rọ̀ mọ́túnlá lọ́mọ́tọ́ tó ibi nínú àwọn tó máa sábà ṣe bẹ́ẹ̀ ó náà nàrí náà ń papò sí àwọn ọ̀sìn sọ́ńgbò àtẹ̀sọ́rọ̀ kẹ̀lé papò sí àwọn ọ̀sìn ìfúnmọ̀ ọ̀gbà. papò sí àwọn ọ̀sìn tá a sọ yìí ó fẹ́ lómi ó lè sọ yí pé ẹni papò sí àwọn ọ̀sìn tá ó tún bá nígbẹ̀yà ayé o so mo jàjá ipé àwọn àfáà kìlọ̀ wọ́n ti pàkíyèsí nípa ẹni tí ó bá ta tẹ̀síru rẹ̀ nítorí pé tẹ̀síru yẹn ti ṣáájú ọ̀bùnàmọ́dá ọ̀bùnàmọ́dá láti fún abáàlì kí n bá tọ̀ àrùn fún ẹni tó bá jẹ́ pé àfihàn àwọn abẹ́lẹ́ rẹ̀ ó ti rà àfíà ó tó bá ta fàkùnrin àwọn ọdún sọ́yìn mọ́dá àtẹ̀sọ̀kẹ̀lẹ́ ìmọ̀pá àti àgbáyé bàtà bá bá ayé nípa àlùmọ́tòlá wà lọ́pọ̀ wọ̀tàlẹ́sùn àyà wàsúwà fún Kùránì Kẹ̀rí wọ́n ní nípa ti gbọ́rú ẹ̀dí dáadáa wọ́n ní nípa mi tẹ́ bá wo mọ́tòlá súrà tẹ́ lọ́pù súrà ẹ̀ tẹ́ bá wo mọ́tòlá rẹ̀ ẹ̀ rí pé mọ́tòlá wò yẹ fún wá lára mọ̀ọ́dún òṣùwọ̀ mọ́tòlá rẹ̀ ìparí rẹ̀ yóò mọ̀ sọ pé kó sọmaráìsì gbogbo tó ti sọ nínú súwà ẹ̀ tàbí ó fẹ́ sọ fún wa pé ní tá a fẹ́ kó ṣe kó lò tàbí kí súwà ìbí sí ọlá tó gbé nípa ìṣọ́ra wọn á máa kójú wé sọ́tún ذلك الكتاب لا وده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 آمن الرسول بما أرسل إليه تعالى nípa rẹ̀ àjọ kalẹ̀. ó tẹ́ bá ń gbogbo tó ń bẹ nínú àmàrà rọ̀sùn nìyẹn tẹ̀tùbí èkó àmàlí ló jẹ fún ìdárí ìlú. ìgbà tí mọ́túláwù bá kọ́ra alìsìlá ní dárí kàrkìtàábù láwọn ìgbà fi ìhùdá ìlú jẹ. àwọn ìrùkúrọ̀ ní iṣẹ́ ọ̀dọ́ tó ń dá padà sí ibi ìbẹ̀rẹ̀ náà ìtàn Musa ìtàn àwọn Yahudi gbogbo ẹ̀ ó lè ìtàn pé kásánì ọ̀rọ̀ ọrụ ọba bọ̀tí wọ́n fẹ́ parí ẹ̀ ọwọ́ sọ àwọn tí wọ́n lè àwọn tí wọ́n kí tí wọ́n قالوا سمعنا وأطعنا سبحانك ربنا وإليك المصير أبيان واضح طبعا هي ايه so ayé àwọn ọ̀rọ̀ sí ìyẹn pé so òjíṣẹ́ ó gba ìdáyà ẹ̀ àti gbogbo ẹnìkẹ́ni náà tó wù náà hàn Thank àwọn ọ̀rọ̀sùn àwọn òjíṣẹ́ ọlọ́mọba òjíṣẹ́ ọlọ́mọba àrọ̀sùn láàrín ó gba ìdáyà tó ń bẹ nínú àpò ààrùn ó gbàgbọ́ àdúgbà àwọn so ìparí bákọ́lá rẹ̀ tó mọ́tò báwò rẹ̀ àti mọ́tò rẹ̀ ẹ̀rọ mọ̀ ní pé captain hill ó lè jẹ́ sọ́wọ́ àlè ìgbò tó ti sọ ọ́ bọ̀ ẹ̀rọ mọ̀ gbogbo tó àti bámọ̀ sọ̀rọ̀ rẹ̀ ẹ wo bẹ̀rẹ̀ rẹ̀ ẹ wò parí ó lè jẹ́ pé ìparí rẹ̀ ó sọmaláìsì gbogbo tí súrà yẹ gbogbo ojú kan tàbí ó pé mọ́tò láwù súrà ó ní í ṣe pẹ̀lú mọ́tò súrà tó wá pẹ̀lú rẹ̀ lápẹ̀lú وإدبار ما الطول هذه كن مطلع وصف ذلك والنجم إذا هوى أو ترسل وإدبار النجوم والنجم إذا هوى مقطع مطلع نجم نجم فالقرآن àwọn àfáàrọ̀ ní ọmọ láwọ̀ tààrà wọ́n kúrò gbogbo àwọn ìṣẹ̀yí wá nígbè òun àwọn ọ̀gá bí jẹ́ kíkùrà ní ládùn àwọn àgbẹ̀ ìmọ̀ tó ń jẹ́ ká gbàgbọ́ yẹ ìtọ́lọ̀ lọ́sọ̀tà tó bàbá ní mọ́tòlá ẹ̀rọ àmọ̀ wà á mọ̀ lọ́sọ̀tà sóòrò abẹ́pàá ti kàláìsì báwo ni mọ́tòlá wò sóòrà ló ti lè jẹ́ ká mọ kí ni mọ̀ òdó òwò kí ni ọlọ́dún wọ́n kúrò Ìtọ́ pè ní kúrò ní èdè lọ́kọ́wá, àjábàt òkè ló ń jẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n gbogbo òkè, gbogbo túrù ní jábàl, kìí sí gbogbo jábàl ní túrù. Gbogbo túrù orígìdàrá olùjábà ṣùgbọ́n kèrè ṣe gbogbo jábà yìí mọ̀ tí ògbó bá fi ògbó sọ pé kò sí lẹ́nu ṣùgbọ́n tó bá fi mọ̀lùfá kúrò ilẹ̀ fún ọ̀jábà òun náà ni pé àfúrò àlùjábà alẹ́ni tó ń gbèkù ṣàdá gbogbo òkè ẹ̀sùn ọmọ tíráàbù dáadáa ẹ̀rí àwọn àpáta kan ẹ̀rí pé ìgbé òwú lórí ẹ̀ ẹ̀jọba ọmọ ọlọ́bí ọ̀nà òdó kankan àríwá pàtàkì gbogbo òkè tí ewé bá ti wù lórí ẹ̀ òun là ń pè ní kí ìjọba àtúwọ̀ ṣùgbọ́n tàbá kàrí àpáta àbókè tí ó ní igi lórí tí lòun jẹ̀má jẹ̀má àwọn ọmọ ọkùnrin àwọn tààrà nínú súrà yìí sọ́tù tó ọ̀rọ̀ ọba wá dúra pẹ̀lú àtúwọ̀ àwọn ọba ní wọ́n túúrù àwọn ọba náà wọ́n ọba òun kúra pẹ̀lú àtúrù àìkòkè èyí tó ní igi lórí àwọn àpò onímọ̀ tẹ̀sí ọ̀nà ọmọ ọ̀gá wọ́n yàrá kọ́kọ́ nínú àyà ìbúra nínú Al-Qur'ān Al-Karīm ọlọ́wọ́ bá máa búra pẹ̀lú tó bá wù ṣùgbọ́n tọ́rọ bá bá búra lè ta àfihàn ṣe láti fi kápá mẹ́rin tẹ ṣùgbọ́n kí ni ọlọ́wọ́ wà á fi búra yẹ́rù gbogbo àlọ́ aláwọ̀ da akọ tẹ̀tẹ̀ tí ó tóbi gbé nǹkan ẹ̀ ajẹ́kùn ọlọ́run ọba gbógbúra pẹ̀lú túrọ̀ ó jẹ́ ká mọ̀ wípé àtúrọ̀ jábá lónìí mọ̀ àbọ̀ òkè tó tóbi tí ọlọ́run ọba ṣe kí ni ògbèsòdì fún àrùn ìbúra nínú ìsìlámù tàbí ìbúra nínú Al-Kùránì àwọn àfáà ní ìdí mẹ́ta ilé ẹ̀mẹ́kọ́sà ilé òfin lè wá láfi búra alákọ̀ọ́kọ́ onáà ní pé tó bá jẹ́ pé ẹni tá ń bá sọ̀rọ̀ àlùkọ́ọ̀tọ̀ ẹni tá ń bá sọ̀rọ̀ ó ń ṣe iye méjì lórí ìgbìmọ̀ àbúrà tàbí ẹni tá bá sọ̀rọ̀ àlùkọ́ọ̀tọ̀ ó ń ṣe ìkáàrù ìtàkùn ó takò káàkùn láti ṣé bìlìbì àti ṣé mo bìlìbì ọmọ kan tún wò pé bọ́ọ̀sì ẹ bọ́ọ̀sì ẹ màá dúdú mi ó ń ṣe méjì lórí ìkànnà sọ àbùlàbù àbókì ẹ̀ṣẹ̀ nǹkan òṣèlú sí tó nígbà ọ̀sán ìbílẹ̀ àjẹbí àbùlàbù lẹ́tọ̀ọ́ àbùlàbù ẹlẹ́kẹta òun náà ń pẹ́ àyè kúrú المقسم عليه ذات أهلية أنت هم kò tí ẹ̀ tako ń tàn sọ kò tí ẹ̀ méjì ṣùgbọ́n ọ̀rọ̀ ìjẹ́ tàn sọ ọ̀rọ̀ ta fẹ́ sọ àbí ọ̀rọ̀ sọ in pàtàkì gẹ́rẹ́ ni àwọn àmàmà búra láti fi pàtàkì rẹ̀ hàn àwọn àfààní mẹ́tẹ̀ẹ̀ta ìlú lẹ́tọ̀ọ́ látòrí ẹ̀ búra mẹ́tẹ̀ẹ̀ta ilẹ̀ Allah àlùmọ̀kọ́tọ̀ ẹ̀ta ń bá sọ̀rọ̀ tàtàràtà ó ń ṣe èméjì lórí ọ̀tá bá sọ ẹlẹ́ẹ̀kejì ayẹ̀kú àlùmọ̀kọ́tọ̀ múnkìrọ̀ ẹni tí a ń bá sọ̀rọ̀ ó takò tàjẹ̀ sọ kí láti mú àbà ẹlẹ́ẹ̀kẹta ayẹ̀kú àlùmọ̀kọ́tọ̀ àlẹ́yìn láti àhìlẹ̀ ọjọ́ ìpé ìtàhùn lẹ̀fẹ́ ìdíbò ìlàkúnlá

Àwọn ọba ni wà fúúrọ̀. Tàbá ti tọ́ ọba búra náà kò ààrẹ, ẹjọ́ kó wá fúnlá àkáyẹ pé áìkọ̀ ló kà tẹ́lẹ̀. Ìmẹ́ pé tọ́wọ́ fẹ́ sọ fún wa dápọ̀ àríyìn. A ti mẹ́ pé àwọn kèfèrí wọ́n ṣe èméjì lórí tọ́wọ́ wá fẹ́ sọ, tàbí wọ́n ṣe ìtàkó. Alọ́ wọ́n wọ́n kò wá pẹ̀lú ààfin wáàrùn àti àwọn ọmọ ẹ̀yà rẹ̀ méjì lókù tó jẹ́ bá ìta tàbí ọdọ̀rẹ́ wà lọ́rin tàlọ́rin lílá lókùnkọ̀ aláwọ̀ ọ̀mọ́lá ọ̀tá ọ̀mọ́lá ọ̀tá mo jẹ̀jẹ́ pé ìkọ̀ rẹ̀ lórí kọ̀tá ìṣẹ̀ nínú ọmọ ẹgbẹ̀ tó ṣe títí wá rùn jẹ́ tó kàwà kọ́wọ́ bá kúra pẹ̀lú wà yóò ṣe hátìkù kẹlìmà ọ́pùsìn ìkàfà kẹlìmà ọ́pùsìn olùgbé wà ọ́pùsìn bí tó yóò lọ bá tó ṣùgbọ́n bá bá àwọn kẹlìmà sí àwọn harfin ló fẹ́ lò nínú harfin sọ́kà ó ìzìháàrù ó kò sí mú bìyàwó kìíyà mo tẹ́lẹ̀ mọ́ ti lọ máa ẹ̀kọ́ máa nà ti sí ìrùmọ̀ sí ó kò sí mú bìyàwó kìíyà tó fẹ́ bá ló fẹ́ lò ó sì ìdáàrù ẹgbẹ̀ òkú bàtàbàtà bá ti fẹ́ lò wáàrù àríjẹ́ kí ni ó onígbàgbé wà kó kó sí mú ó sọ pé wà kúrò هاي بكرة والعصر والتين والضحى so àwọn ọmọ yẹ aláàzọ ọjọ́lá fi búra báyẹ láti lè bá a sọ ẹgbẹ́gbẹ́gbẹ́ wọ̀gbọ̀n ha tẹbá kàtúrà ẹgbẹ́rẹ̀ kí ni àwọn èèyàn ṣe káàkùnmẹ́ bàbá ó sì kẹta tàkùnmẹ́ ọ̀gbọ̀n ha wà lẹ́yìn ìdàtọ́já màá wá dá العاقلة خير لك من الأولى إلى آخر ṣùgbọ́n àwọn ọba kún àbá àbúrúkú ọ̀rọ̀ yẹ dáàbò àmìyà ọgbọ́n ọba bẹ́ sọ̀rọ̀ tó pàtàkì so àwọn ọmọ búra báyẹ subhanahu wa ta'ala àwọn ọba níwà tóòrò tàbá ti sọ́rọ̀ ọba búra بيان عظمة المقسم به بيان عظمة المقسم به oúnjẹ gbẹ́gbẹ̀ pé ìtọ́lọ̀ wọn bá fi búra yẹ kí nkẹ́yẹ̀gẹ́ gbẹ́gbẹ̀ ibi búra yẹ. àkàdáni bàyánù àwọn ọmọ ti lè mọ́kùtà máa rí. ìtọ́lọ̀ nítorí ẹ̀ búra lé lórí náà ìbẹ̀rù ìbẹ̀rù wa bẹ̀. tọ́lọ̀ bá ti búra lọ́kọ̀ àrùn ìtọ́lọ̀run ti búra ẹ̀kí ẹ̀sì ìfẹ́ tó bí òkú ìtọ́lọ̀run wá búra lé lórí náà pọ́jẹ̀ náà ó kẹ́lẹ̀ àkókò bí gbogbo bàtà bá ti rí àlùkọ́sà náà kò àrùn kẹ̀rí ẹ̀fì lè sí nǹkan méjèèjì mẹ́ àwọn àfúnfẹ́ náà láti mọ́ ń búra alákọ̀ọ́kọ́ ẹlẹ́kẹ̀jì ẹlẹ́kẹta kò lẹ́tọ̀ọ́ fún wa àwọn tá a jẹ́ yẹn

ẹkíyèsí wípé nínú gbọ́dọ̀ làámúrù kò sí áwọ́ mínú òrùn ti rẹ̀ gbọ́dọ̀ làámúrù tàbí àríwá òmẹ́ àríwá mẹ́ àríwá mẹ́ àìsàn pípé àwọn ará fún ìlàtẹ̀kiri o iná fi máa búra àìjẹ́ pẹ́ tọ́lọ̀ làámúrù táwọn lábá máa sọ yẹ àwọn onímọ̀ wọn ní ọmọ náà wọ́n ni ó túnmọ̀ sí pé nínú gbọ́dọ̀ yẹ kò sí àlùmọ́kú sáwọn ìdí ìlú bẹ́ẹ̀ wà túwò mọ́sàmù èyí wà ní àtúwò nígbà fi búra orígin àtúwò so wà á wù àwọn àfikọ́sọ̀ rẹ̀ ló jẹ́ àmà ìjàmbá so bàtà àwọn àwọn àfikọ́sọ̀ rẹ̀ jẹ́ pé àmúrò kìí èyí ṣe àmà ọjọ́ orí tàbí tàbí sọ kìí ṣe pé wọ́n fi ń búra báyìí àwọn lábá máa ń sọ bẹ́ẹ̀ láàrin ara wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n ti bá sápá tó kò bọ́ sábẹ́ ìbúra pẹ̀lú pẹ̀lú ìgbìlẹ̀ orúkọ ọlọ́run aláàbò àrùn ọ̀sán àwọn ọlá kọ́sàmù gẹ́gẹ́ ní ìfẹ́ẹ̀lẹ́ ìmáàlẹ̀ pé wọ́n ti jọ gbọ́ ilẹ̀ ara wọn kọ́sàmù bá ti sọ báwọn intan So, àmì ìmú ní pé, ká tó sọ pé èèyàn fúnra, ààrẹ ara fi pẹ̀lú òórùn kí ni o. Lápòjú rẹ̀, ẹni pé ìyàfúra, kókò wà láàrín, ọkàrin àlá tó ti búra. Náà, ìwà ìrẹ́jọ fúnra lọ́yá fúnra àlá. Aláàgbọ́, aláàgbọ́, aláàgbọ́, tẹ́lẹ̀ àlọ́ ọ̀gbẹ́ ọgbọ́dọ̀ máa mú ìdàbí ìwòsí ìgbàdá orúkú ìpàdà wà rẹ̀ ọdún ọwọ́ ọba akọ́kọ́ yí pé tọ́bọ́ wá búra àǹfààní méjì inú jáde ní ìbúra kẹrẹ́tù kí làkọ́kọ́ bayanu àwọn ọmọ ti lè mọ́kùtà bí wà bayanu àwọn ọmọ ti lè mọ́kùtà màrí yóò máa sọ tító bí tí wọ́n fi búra yẹn ó sọ fún akọ́ ìfẹ́ ẹ̀kọ́ ìtí wọ́n dà fún ààrẹ lórí náà ló sọ fún apé ọlọ́run bá fúnra pẹ̀lú kúrọ̀ òkè òkè wo ni àdìsọ fún wa wípé ìǹkẹ́ tí wọ́n fi kúrà yẹ òtòbí ẹ̀kàdà olóòrùn sí òkè àwọn àpótọ́bẹ̀tà sí ọ̀nà بالعرض المقدس àwọn ọmọ òṣàdédé búra pẹ̀lú kí sápátì àbókè òkè àrẹ òkè tọ́lọ̀ ọba ń sọ yìí òkè kẹ́kọ́ sí kí ìdí ni tó ní títọ́ bí tààrẹ sí ìyẹ́kù ṣẹ̀rẹ̀ yẹn níbi ní ṣe pẹ̀lú في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا àwọn alukúrú yìí òkè táwọn sọ̀tọ́ fi búra ẹ̀ o náà ni òkè alájì kámọ̀ ọmọ òfin Mùsá ọlọ́wọ́ bá ti bá ànábì Mùsá fọ́rọ̀ bákan náà òkè yìí aláwọ̀ àlọ́wọ̀ sàárà ó pè ní àwọn orúkọ onírànràn nínú orúkọ rẹ̀ àwọn ọba kò ní túrù sí náà àwọn ọba kò ní túrù sí ní wàtí wàtúrù sí túrù yẹn náà ni onápẹ̀ túrù sí náà ìṣọ́tù mọ̀mìnà onápẹ̀ túrù sí ní ìṣọ́tù ọ̀dá àti òun ni wọ́n ń pè ní àlùwádìí mọ̀kọ́dà ti kú wa ẹ̀rọ kò ní bí náà àpàràbọ̀ mẹ́wàá òun ni àlùwárù ọkọ̀ ìfọ́fífọ́ àwọn ọkùnrin wọ́n tààrà ó pè ní àwọn orúkọ yẹn ó kéèkéè ilẹ̀ yẹ́bọ̀ kẹ́ẹ̀kú ya ọkọ̀ àgbẹ̀kọ̀ bayanu azọmọtí alìmọ́kùsàmdìí tọ́lọ̀ ń bá kúra pẹ̀lú nǹkan kíèsì kẹ̀ẹ̀lá ẹ̀yà àti tí tó bí àkókè ẹyọ́kẹ́ ọlọ́ọ̀bá lóyìn tó rò sí lẹ́yìn túrùsì náà àwọn wájú mọ̀kọ́dà ti tó wà òkè kẹ́lẹ̀ àwọn afọ́ àti kẹ́lẹ̀ mùbárọ̀ kẹ́lẹ̀ kẹ́lẹ̀ mùbárọ̀ òkè yìí ó ní àbáríkà o ẹ̀fàbálọ́ kí làwọn afẹ́ o lẹ́ẹ̀nàwó ṣáìdà àdáṣán ọlọ́wọ́ bá tó fi gúnra ọlọ́wọ́ bá fẹ́ síjú wa púpọ̀ bí ẹ àlùbáríkà tara wípé àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá ó ṣẹlẹ̀ lórí òkè yẹn àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rìírí ó ṣẹlẹ̀ lórí òkè yẹn nínú ẹ̀ òun ní pé ọlọ́pàá bára ní sísá sọ̀rọ̀ mẹ́ ẹ sọ pé rẹ̀ lórí òkè ìtẹ̀lẹ̀

أو أنترسلا أو أرسله pé òkè tó tóbi jù tó lọ́lá jù tó sì náà bẹ́rẹ̀ ẹ̀dàkù jọ́dánù ṣìrọ́pọ̀ ìjàbádáwọ̀n ṣìrá sí gínú àmẹ́ ìgbàwọ̀n ṣìrá ẹ̀rọ pé jáwọ̀ ní wọ́n ń bí bọ́ọ̀ òye òkè ẹ̀yìn yóò kìkẹ́ tó lè rí ibi ìwádẹ́ ogbó ọgbún ẹ̀lókè tó bí táwọn ẹ̀yìn mọ́lẹ̀ ìtàpọ̀lẹ́tẹ̀ tẹ́rí kébù mẹ́ àbújẹ bá pàdánì so jabas olóògbé ń bí ìlọ́gbé ma bí gọ́ọ̀rù so bá ọ̀sẹ̀ ní jabas bá ti bí gọ́ọ̀rù fìràn á ní kí ni ó jabas fìràn gbogbo jabas rẹ̀ wà ní àwọn àjọmá tí ìbí náà sọ́rẹ́ pàtàkì ọmọ rẹ̀ ẹ̀mí lórí wípé ọ̀ sí jẹ́mọ́lẹ̀ fẹ̀rà áfùgbàl àátòsí ọ̀rọ̀ bá gbogbo jẹ́mọ́lẹ̀ tó àtúwọ̀ áfùgbàl àti ìsìlá ẹgbẹ́ sọ́wọ́ òkè túrù sílẹ̀ àwọn ọ̀nà òkè túrù sílẹ̀ kò sọ́ọ̀tì ní kòrò sílẹ̀ àkòrò sílẹ̀ òun náà ní méjèèjì òkè yẹn wọ́n ní olóòlò lájú àìsílá tí ó sì bóyá bóyá mẹ́ àwọn afáàmì ẹjọ́ ẹsọ ẹsọ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọlọ́dún múrù ní ẹgbẹ́ alẹ́ ìsìlá tó tó òsì Òpin ní afẹ́fẹ́ kú lóde afẹ́fẹ́ sábàlù tó tú ìsílẹ̀ lọ́lọ́lọ́dún ní gbogbo òkè àtọ̀ sí òkè wọn sábàlù fẹ̀rẹ̀ àìsà. Nítorí pé tó sọ sábàlù fẹ̀rẹ̀ àà àgbẹ́bì tó lákọlẹ́ jù náà ni wọ́n lọ fún ìsáwà bá ń bẹ̀ òye nínú àti mọ́ta àti àdébùwọ́sọ́lá sáàlẹ̀ ọ̀gá. Ẹ́ àdébùwọ́sọ́lá قولوا العزيز نبي الهدى والعالمين وخلق الله في الأرض والسماء نبي الهدى والعالمين محمد نبي الهدى صلى الله عليه وسلم ارسل سبع فرصة هم صلى الله عليه وسلم فيقول جبل الجراء الله سبحانه وتعالى مولي تعالى هم عجيوي في جبل الحراء يوم أفضل wọ́n á dúró dúdájúlọ àwọn ilé ìsọ̀kọ́ àwọn àgbà ẹ̀sọ́ kí lẹ pé ọ́ìdà alkọ́sàm fọ́nà kùrán bayanu àádọ́ mẹ́sì ní mọ́kùsàm lè alkọ́sàm Allah subhanahu wa ta'ala bìjọba ní ṣá lọ́kọ̀tù wọ́n ní kọ́sà sọ́lọ́ ọba kúra pẹ̀lú jẹ́bẹ́lẹ̀ fẹ́rà ọlọ́ọ̀bá tó kúra pẹ̀lú òfin tó ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó fẹ́ sí ju wa pátákì ilé tó wà fúkè rẹ̀. arákùnrin rẹ̀ máa ọ̀rọ̀ ọba ní wà túúrò ọ̀rọ̀ ọba kúra pẹ̀lú òkè túúrò òkè eléyìí tó jẹ pé ó ní igi lórí àwọn afáà ní ilé ajé tí a fẹ́ ní wa Mùsá alayhi salatu wa salam eléyìí tó rìn pẹ̀lú òkè ìrìnàjò tó tóbi náà ó kúrò níbi ó lọ sí òkè òfúrò ibi tí rí àgbẹ̀lẹ́ ti bẹ̀ ẹ̀ fún màtó lọ tó ń lọ tó dà nípa tó jẹ́kọ̀ọ́ ibẹ̀ ló wà tó fi di pé ó rí àwọn ọmọbìnrin kan tí wọ́n wá pọn mi tó tún pọn mi fún ọtá tó jókòó tó táyè tó tó lábí nínú máa tó táyè ní ọ̀rẹ́ ìpàkè lẹ́yìn ìgbà náà ni wọ́n pè é tí wọ́n pàrọ̀ pé afẹ́ fi ọmọ fún ọ lẹ́yìn ìgbà náà ó ti gbà abẹ́kọ̀ọ́ ọdún mélòó ọdún mẹ́wàá lẹ́yìn ìyún olókùtù rẹ̀ ọ̀pọ̀ rẹ̀ sọ́pàá ó pọ̀ sí pé àwọn ọmọ gbogbo rẹ̀ àjọ náà sọ̀rọ̀ àwọn mọ́ta àtàlẹ́jọ rẹ̀ olùkẹ́ ojókòó ara yìí ojú bátà ọwà alùkọ́lù àwọn afárí alùkọ́lù wà tó tọ̀rí ìfà mọ̀kọ̀wárì alùkọ́lù wà tó kí èèyàn máa dáwà ẹgbẹ́ ti gbọ́ ọ̀pẹ́ káwà àwọn tó kílà sọ ọ̀rọ̀ lọ́wọ́dọ́ láwàáyé ọba sílẹ̀ fún ẹ̀rá rẹ̀ orí kọ́kọ́rọ́ sí lọ́bá kùrà rẹ̀ lọ́n lọ pẹ́ òtìkú sáré ìlúrí tó ọpáde ọgọ́ta ọlọ́gbọ́sáájú tàbí kìí sẹ́sáró àtúkù lọ́tọ́ kí súrù tẹ̀ ó ti kọ̀ ìrúlà oṣù díẹ̀ ó dẹ̀yà áfíríkì torí pé kìí kọ́ fún níbi tìbí sẹ́ odún kan sílẹ̀ fún ní kọ́kọ́ rẹ̀ odún kà lọ ẹ̀rì tẹ̀ ní ẹ̀ sáré pé jújù kan sí mẹ́kà lójúmọ́ tẹ́lẹ̀ pẹ̀lú tó ṣe lọ́kà tó ọdún kan bẹ ọmọ ẹ̀yà kan ọmọdé ọmọ dẹ́kọ̀ ẹ̀sìn náà lọ́dún náà wọ́n rẹ̀ tẹ̀lé sọ́ọ̀tì rà sọ́ọ̀tì ìlú bẹ́ẹ̀ àwọn èèyàn wọ́n fi tẹ̀ ẹ̀yẹ́ lẹ́yà wà ní ẹ̀kọ́ ọmọ rẹ̀ àà ọmọ ẹ̀yà wà pẹ̀lú ògbó àwọn ti parí ara bọ́ọ̀lù àbábá mú bọ́ọ̀lù ti parí ẹ̀ tí ó yí ọ̀sọ̀rọ̀ àlọ́pọ̀ pàdé ìwọ́n tó fi má ti sẹ́jú lẹ́yìn tó ń pò fóló mo ti pa olùkọ́ àti ìyẹn wọ́n dúkú sí ara ìfẹ́ ìfẹ́ ọ parí ọ̀ àwọn ah, tó bá yẹ pé

kó jókòó ìwọ́n ẹ̀kọ́ pẹ̀lú bó ti wẹ̀ nǹkan ẹgbẹgbẹ̀rún kan ní rọ́ọ̀lù ní ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ká máa ṣe o ẹnu ní òní lòní òní lòní ó jókòó àwọn àwọ̀ ọ̀rọ̀ ní sẹ́sì mo ti ẹ̀gbà alẹ̀ ẹ̀gbẹ́ kí lọ́la rẹ̀ ibo ló kù sí ibo

àlọ́kọ́wọ́tú ọdúnkùn ìsìfà nínú ọ̀nà tó lọ́mọ ń gbà ta tí ẹ̀ fún di ẹ̀sà nínú èèyàn ó fi ẹ̀mọ̀ ní kalwa ẹ̀yà rí pẹ́lú ẹ̀mọ́ dáwà lápapọ̀ ìdí ẹ̀mọ́ àti ìfúnakéré síbẹ̀ lálẹ́kọ̀ọ́ àtàwàdà àtọ̀rọ̀ àárín ìfẹ́kẹ́tọ́ kápẹ́kọ̀tẹ́ mọ́tọ̀ ṣùgbọ́n tí ẹ̀mọ́ dáwà èyí ni bí àsìkò yẹn àti wà ó ní o sọ wọ́n á ní pẹ́pà tó tẹ́lẹ̀ àwọn obìnrin ẹ̀sọ́ fún jókòó ló náà ní rọ́bì ìdìbò ọ̀sẹ̀ tó lè ní ẹ̀fà bàrún yẹn ọlọ́run kó máa bọ̀ á sí orí ilé ìgbà náà tí ó gbọ́ ohun wọ́n pè pé yá Músá àbáfẹ́ ìrẹ̀bẹ́ kalẹ̀ bẹ̀rẹ̀ ìrẹ̀ Músá lóòdì ẹ̀yà Músá ọ̀pọ̀ àtàkùsọ́ ti tọ́ ha lóòdì ẹ̀yà Músá wọ́n بالواد المقدس طوى وطلب منها أن من أسماء هذا الطوء أرجل الواد المقدس طوى أيها الزوء إذا ما قل يا دولة أبطى أن داود مبعام قلت تقول يا موسى إلى موسى إبن الله أبا عليه إن أنا ربك إبن الله أبا الحق لا أنا عليك بابا تعالى سيدة أبطى الله ìlẹ́kà bìlúwá nínú mọ̀fádà tó tó wá ibi òkè tó wà lẹ́gbẹ́ tó wá òkè àfọ̀mọ́ òkè tó tẹ́sí àgbà so túrù sí nínú túrù náà ni túrù náà fi búra yìí náà náà ni nígbà tó wà máa ó ti wá náà a ń sọ àwọn tó sẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọdé òkè ní ẹwà tó pé òǹdáyé ní mẹ́bí yára bó ti di pé ó dáwà bó ti di pé ó rẹ̀pà àwọn ọmọkùnrin bó ti di pé ó fẹ́yàwó ó ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nígbà tó wá gbọ́ ìrùn gan ó wá kò kòkò lè ọlọ́pàá bá sọ̀rọ̀ lórí lókè fún ìlà bàbá mi bá àdúgbòta àlẹ́ ìṣọ̀lá tó sọ̀rọ̀ òun lókè ilẹ̀ àlejò òjíṣẹ́ tó kó bọ̀rọ̀ àpàlàfẹ́ wípé ó ju aṣọ ìgbàwọ́ rẹ̀ ó jẹ́ kí ni ó jù rẹ̀ kí ló dì Kọ́lá àti àyà mọ́ta Fàǹkọ́à ó bá ju ẹti fi ẹlẹ̀, fàlìdà ní ẹ̀fẹ́ ìjọsùn tẹ́ta, ó bá di ejò ní ìmọ̀lọ́wọ́. Fọ́nà kó sì ha Jọba gbogbo ẹsẹ̀. Wọ́n kún yẹ́dẹ̀ká ilẹ̀ gbogbo àwọn ọmọ ìrákùn yẹn mo ti dáàtì yẹn ọ̀tẹ̀lẹ̀mẹ̀ kò tó parí rẹ̀ o lórí òkè iná ó ní ọ̀gá àdùá kí àwọn ìlú ta tó ké nígbà bàbá wọn bá رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني أعظم الدعاء أعظم الدعاء للدعاء أعظم الدعاء ọ̀gá àdúwà gbogbo ẹ̀ tó jẹ́ olùkókó tó bọ̀ lọ́rọ̀ ọ̀dá Kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ fi ṣe rọ́mọ̀ ní ìpàdé ọlọ́run sọ pé ẹ̀fọ́ta àtìkọ́ sọ̀rọ̀ àtìkọ́ ní ìmírẹ́kù àbí sọ ìtókù bẹ́ẹ̀ ní pé lọ́gbà fèrè àwọn ọlọ́run sọ pé lọ́gbà fèrè àwọn olùkọ́tọ́lọ́run níbi tó yẹ náà pọ̀túrò lóbi tó sọ gbogbo ẹ̀rọ rẹ̀ kọ́rọ̀ fún sọ́lọ́wọ́lá rọ́bíṣọ́ àmì ìfọ̀dìrí ìwọ ọlọ́run ìṣẹ́rọ́fún ní ìsọ̀bìnà jẹ́ kí ẹ̀mí mi kọ́lá yàrí kú pọ̀sùdà sí yàrí ẹn tó lanú tẹ̀lé wà náà kò lanú lẹ́jẹ́ mú ẹgbẹ́ ìwà mi máa lè yọ̀ lanú kí ọmọ ọmọ ó fa ìfẹ́ mẹ́rin ìbàdìbìtì jáde ní ìdìgbò àwọn àwọn ìdìgbò sọ́lọ́ sọ̀sọ̀lá lọ́kùn gbogbo dáárí gbogbo ọ̀fíkà ẹ̀ bí ó bá sì ní ọkùn lọ máa bẹ lọ́wọ́ ọba fún nǹkan ẹ̀yẹ àkọ́kọ́ ni fún ìgbọ̀n òun náà ní ìwọ gẹ́gẹ́ mòdìrù ìwọ gẹ́gẹ́ ọkọ̀ dúró déédé lórí ẹ̀ka ẹ̀ kó o ní kíkà ọ̀rọ̀ tó lọ ìdìbò dájú ìdí mo lọ ìdí mo fẹ́ ṣe ẹni tí ò ní ìyẹn

ẹwọ bí àwùjọ ṣe rí ẹwọ wọ́n jáde ìtọ́sọ́ náà kíkà kò lọ ọlọ́ọ̀dí fún ní kókó ní mind of his own. آتينا إبراهيم رشده من قبل فقلنا به عالمين ẹwọ ní wọ́n Ibrahim ẹwọ bí ẹ̀kọ́ ti gbalẹ̀ nígbàtí ìwọ́n lọ́pọ̀lọpọ̀ àtẹ́yìn Ibrahim rṣìdọ̀ ọkùnrin àbíyàn oníbà ń ṣe Ìgbà àyà mi fún mi, tí àpàyọ́ mẹ́, kú wà pẹ̀lá? A rí pẹ́lú ní ìgbẹ́, tí bá ń tẹ̀lẹ́wò, ẹ̀mí lè mọ́sánlẹ́wà pẹ̀lú àwọn ọmọdé wọn ní kú. Ó lẹ́kùn gẹ̀ẹ́gẹ̀ lọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọdé wọn ní wọ́n lọ yọ àwọn ẹ̀kú kí ló máa wà pé bí ó sì rẹ̀ mú wọn bọ̀ kò tọ́ kí ara rẹ̀ lọ́kọ̀ mú rẹ̀ àárẹ̀ rẹ̀ bí lọ́kọ̀ dáadáa kò ní kò ní ìṣẹ́ra ọ̀sán lẹ́nu wa ni. kọ́ọ̀lọ́ ọkùnrin ìṣẹ́ra ọ̀sán sọ́dẹ̀rì àmì fúdọ́lì wọ̀ ọ́nà ọba nípa yíyá àyàtúndà àyàkùnrin ويسر لي أمري الأمر

ìtàwáyà bí ìtàyà dùáwù tó ṣe tó ní òníyẹ so dùáwù onídáwà ẹni tó gbé ìfẹ́ tẹ́tẹ́ ó bẹ̀rẹ̀ ọ̀hún ó bẹ̀rẹ̀ ọ̀hún ìṣòro ọ̀hún sọ̀bẹ̀rẹ̀ kọ́mọkọ̀ọ́kọ́ kọ́ ní gbogbo ara tẹ̀lé ara ويبصر العفو والتوكل تيسير في الامور والله في علامه لي في نيرانه واحلل عقدة من لساني هذا فيه النجاح دائما نجاح olùpẹ̀pẹ̀ oná ẹ̀mí káwọn rẹ̀ ó dá káwọn rẹ̀ bá dá yẹ́pọ̀wò kọ́wùlì ọlọ́run jẹ́ káwọn rẹ̀ ó dá kí ilẹ̀ ní nàìjá níbi dáwà ṣùgbọ́n káwọn rẹ̀ gbọ́mí ẹlẹ́kẹ̀ẹ́rẹ́ níbẹ̀ àbí o náà ni àbúwá ó bẹ̀rẹ̀ ọba fún almuhin àwọn ó bẹ̀rẹ̀ ọba fún àwọn alájọṣe lè àwọn tí wọ́n kú lọ́wọ́ lórí dáadáa ó bẹ̀rẹ̀ ọba obìnrin fún àárùn ọlọ́run rẹ̀ ìgbẹ̀mẹ́rẹ̀ rẹ̀ جماعة يقول بابا ويسبحك كثيرا ويذكرك كثيرا إنك كنت بنا بصيرا قد أوتيت سؤلك يا موسى قال لك ملالي آية آية أمر رب اشرح لي صدري قال رب اشرح لي صدري أمره وقفه gbogbo ẹni tó fẹ́ ṣe dáwà ẹmúgbìdó kọ́lọ̀ bíṣọ́ àmì sọ̀rọ̀ béèrè fún àlàáfù ìpinnu ọkàn béèrè fún tẹ̀sí òfin kùmọ̀ níka ọlọ́lọ́run ọ̀tọ̀lọ́pọ̀lọ́ nìkan ní máa ṣe nǹkan ọkàlẹ́yà ọkàlẹ́yà tó bá kàlẹ́yà kò ní àwọn ẹ̀tọ́ kálùbẹ̀ ẹ̀gbọ́n òkúta ìdí pọ̀ tó ìjọlẹ̀ ti kẹrẹ. Sàmì Musa obìnrin ọba Tẹ̀síọ̀. Bẹ́ẹ̀ náà wọ́n lọ́lù ọkùnrin ẹ̀tọ́. Béèrè fún tí a máa kó jẹ́ kí ara rẹ̀ ọ̀dá. Béèrè fún kó ti kọ́. Nínú kíkọ́ rẹ̀, ó sì máa. Ẹ̀gbọ́rọ̀ àwọn tó wọn bá tó fi ọ̀rọ̀ kẹ́ bí wọ́n ti gbé ọ̀rọ̀ kalẹ̀ àwọn àwọn ọ̀rọ̀ fún rẹ̀ láti mọ àgbékalẹ̀. máa wà láwùjọ àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ tí wọ́n lóye ọ̀rọ̀ kó mọ̀ ni, yóò rọ̀ ọ́ lọ́rùn láti gbọ́rọ̀ kalẹ̀. ẹlẹ́kẹ̀rin yèrè fún lọ́wọ́ ọlọ́run pẹ̀lú àwọn àǹsọ́ọ̀rọ̀ dáadáa àwọn ẹni eré tí wọ́n kún ọ lọ́wọ́ ó pèsè dáwà kò dé dáadé àbójúbá ń bẹ̀rẹ̀ kò dé dáadé so èyí ń dìkà òzàrá àwọn alájọsíire ẹ̀rí pé ìbàtẹ́fà ọ̀pọ̀lọpọ̀ mọ̀sán ọ̀dọ̀ láàrin tó mú ìyàn sọ́lá ọ̀sọ́lá àtàwọn sàhábà ó ní ìdọ́sọ́tò ìlọ́kọ́ àrọ́dọ̀ ọ̀fẹ́ kòlóbì ìbá ọlọ́run bá wọ ẹ̀mí àwọn ọwọ́ àbàrẹ̀ ìyàtà lẹ́yìn ìgbà náà ó wù ẹ̀mí àwọn tó tún sẹ́kù lẹ́yìn àlẹ́lẹ́ ọwọ́ àrípẹ́ ẹ̀lẹ́ àwọn sábà lọ́dà àjò fàjá àrẹ̀wò ìgbà ìgbàlejò ọwọ́ àní torí àlejò àti òbí sínú àwọn kàbí ẹ̀mí ti wọ ọ̀gá bí ẹ̀mí wọn ọwọ́ lẹ́yìn wàhálà wọ́n wo gbogbo ẹ̀mí kẹ́lẹ́ bẹ́ẹ̀ jọ́lẹ̀ bàtú ti wọ́n wò ó wọ́n gbé ah, ẹ̀mí eléyìí ah, àwọn tẹ́lẹ̀ ni wọ́n gbà nẹ́ẹ̀sì ọlọ́run bá wá sàlẹ́sàlẹ́ àyè tí kẹ́ mọ́ jẹ́ àbí ànábì tó wọ́n kí nǹkan lè bá àpò so wùsàwà àwọn tó wọ́n tí wọ́n jẹ́ wùsàwà rẹ̀ Kẹ́yìn ọlọ́run bá tẹ̀sí gbogbo nǹkan tàbí mo sàkọ́ọ́lá pẹ̀lú sí ìta ìlà táyà mọ̀ ọlọ́run bá tẹ̀ sọ gbogbo tàbí mo sáfẹ́ ọlọ́run lórí òkè ìlà nípa rí ó ti bẹ́ẹ̀ lọ lórí òkè ìlà olókè wà túwò lórí òkè ìkẹlẹ́ bákẹlẹ́ ọlọ́run bá tọ̀ hánà wà tààrà ìbẹ̀rẹ̀ ìbúdá ìlú kó bẹ́ẹ̀ rí ọlọ́run ìtàn àkójúbá mi sọ̀rọ̀ mo àbíyàtà kó ti ń dùn yà á ti sọ̀rọ̀ ó ní ìlú ọ̀bálẹ̀ ọ̀bádẹ́jù ó ní mú mú ó ní ìṣẹ́gbẹ́ ó tún tàbí ọdún lórí sọ́ọ̀fẹ̀ kí ló kù tó pé jẹ́ rí ọlọ àtẹ̀kọ́ wà bẹ̀rẹ̀ القرآن قلنا إن هذا القرآن يهدي للتي القرآن مكبه àti ìmúta ọdún gbogbo ẹ ti rọrùn ọ wá bẹ́ sọ ọlọ́run bí èèyàn bí rẹ̀ a máa tẹ̀lẹ̀ sọmọtẹ́ ó lè sọmọtẹ́ lẹ́nu kọ́tẹ́ ó lè sọmọtẹ́ lẹ́nu kí ó ti gbogbo ẹ ti kúrò pẹ̀lú apá rẹ̀ nígbà bá sọ apá rẹ̀ dọ̀rẹ́ rẹ̀ قال رب أرني أنظر إليك قال تراني فسوف تراني فلما تجلى رسول الجبل جعله دكا وقر موسى سحقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين إن شاء الله الرحمن إن شاء الله الرحمن gbogbo táàpọ̀ ìgbẹ́rẹ́ ló tẹ̀lẹ̀ so àwọn ibi wọn sá ààrẹ sọ̀rọ̀ ké zúrù àkọ́sọ̀ dání ọ ìṣàlọ́ ìta súnmọ́ ọ̀sán yìí oníkè nǹkan olówó wọ́n tó ọlọ́run bá búra pẹ̀lú ẹ̀kú kèrè sí so ìṣàlọ́ rahman ìbẹ̀lẹ̀ àtìmọ̀gbé ní ọ̀la ورحمة الله وبركاته ربنا آتنا الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وآله وصحبه أجمعين جزاكم الله خيرا الله يبارك